المقامة الثانية العنوانية نسيت أبو بعد اقرأ الشمائل أني المقامة الثانية مقامة لكن الله في سبيتان الحلوانية alḥulwaaniya lòun xulwaan ah, xayeni xayeni xaaris hmm, ọmọ hamam ó mú ìró wá ó ní kàlífù mo nífẹ̀ẹ́ àníjú alikálà òun náà ní ṣe dátọ̀ lẹ́hìn mo nífẹ̀ẹ́ àníjú mọ́mítọ̀tì ànìkàmáìm látìgbà tí wọ́n ti mú pàró kó lára mi ti dá pàró tí wọ́n máa ń so mọ́mọ́ pé kí ojú burúkú má làpá lára rẹ̀. àti látìgbà tó ti di pé wọ́n ti fi láwà ní wọ́n ti fi sùn mí lórí ìwọ tí mo nífẹ̀ẹ́ àmì jù sí náà ni pé kí n máa lọ sí mọ̀ánì yẹn ní ìpè nítumọ̀ wọn kí tó bá jẹ́ tùmọ̀ mọ̀ánì yà lọ́yẹ kó wí kí n máa lọ sí mọ̀ánì al òun náà ni mawdi'a al-adab kí n máa lọ sáàyè ẹ̀kọ́ ọ̀yà. ẹ̀ríkà bá tọ̀lá kí n sì tún máa jí kí nǹkan ẹ̀gùn mi ó rò hẹ́hẹ́ kí n mú nǹkan ẹ̀gùn mi rìn nírìn tí ó jì tí ó wàá fi gbẹ. Bọ́lá bó ti ń sìn níbí wù òun ni kí nǹkan gbẹ tọ́lé. Kí n ṣe nǹkan ẹ̀gùn tí n fi ń wà nǹkan yẹn kí n ṣe ní wàhálà lọ sáàyè ẹ̀kọ́. Kí ni ìwà kí n fi lè gẹ́t lè àṣọra kí n fi lè gẹ́t níbẹ̀ máa yà kúnnù lé zinatan zainal anam ń tó máa jọ́sọ̀ fún mi láàrin àwọn èèyàn àti ohun tó ṣe pé yóò jẹ́ ẹ̀sùjò funfun àlùmọ́sánà ẹ̀sùjò tó funfun tí yóò jẹ́ fún mi àìndẹ́l awam nígbà tó rú bá lágbára tàbí nígbà tó ń gbẹ bá lágbára. bẹ̀kọ̀tẹ̀báàsìsì bẹ̀kọ̀tẹ̀báàsìsì ó ní èmi wá nìyí mo jẹ́ ní tó ti pé lè fárúfẹ́ láhàjì fún dídójú ẹ ìfẹ́ yìí láhàjì níbẹ̀ yẹn yà ni àlùwalú rẹ̀ kí kí ẹ̀mí yẹn máa mú nǹkan pípọ̀ jù ló ń pè ní wòlóòrùn bá a ti wí wòlóòrùn mo jẹ́ fún àṣejù ìnífẹ̀ẹ́ sí ìbẹ́kọ̀tì bá ṣe rí láti kọ́ ẹ̀kọ́ náà ni mo fẹ́ fa ẹ̀kọ́ yọ pẹ̀lú fi àlejò mi ọ̀yà. bó sì tó ń ṣe tàmá láti lè wọ ẹ̀wù bùbá ẹ̀kọ́. ìwọ́n ń ṣèwádìí gbogbo ohun tó tóbi ni o ohun tó kéré ni o ń sàmà béèrè ni pé kí n rí nǹkan díẹ̀ tó mú bẹ́ẹ̀ yẹn bákan náà mò ń tún wá ń wá mímu àgbàǹlá òjò wọ̀tọ́lá àti òjò wẹ́líwẹ́lí irú èyí tí máa ń ṣe lásìkò yìí hàn òun náà ń pè ní tọ́lù wá bólù òun lè tó pé ọ̀rọ̀ táwọn ní ah òjò yóò máa dáa yóò máa yá sí i ọ̀yà. bákan náà àtàlẹ́lùbí àṣà mò ń wá ń fúnra mi ní sàmá. بعسى تتأسس على الدنيا ولعل حبيب بويا كما يعجز ها مفاتكم وفي الدنيا كون بعد مواضيع اللي حلوان حلوان يوان بدة لا نبكتان في حمزاني ونمواصل ده فاهمه يعني به مبدا وهو gbogbo àwọn òṣùwọ̀n náà mo yẹ̀ wọ́n wò dáadáa ẹ̀ wá nímọ̀ mo rò bọ́dé ní mo nímọ̀ mo lè fún èèyàn nírò da àbí èyí tí ọ̀dà bá ti wí wọ́n dáa àti èyí da nínú ìsìn ìlà abẹ́ ti jẹ́ ọba tún kẹ ọ̀rẹ́ rẹ̀ yẹn mẹ́ ẹ̀rí ọ̀rẹ́ rẹ̀ jẹ́ lónìí ló tún ó ní mo ṣe báàbò ṣe dùn bẹ́ẹ̀ ni àṣàrò ya ti ń yípo nínú àwọn kólòkó kọ́ọ́lábù tẹ́lẹ̀ ẹ̀dá kólòkó mọ́ àbẹ́ẹ̀kọ́ tẹ́lẹ̀ ọdún jẹ́ kólòkó ọgbà rí kólòkó ẹ̀kọ́ ẹ̀ẹ́dẹ́wọ́n fi ń pọ́n ẹ̀kọ́ so mo á <laughs> ó ní mo bá àwọn sẹ́ẹ̀dì sàlójú mẹ́ yẹ́tà kọ̀ọ̀lábù ti ń yípo sí kọ̀wá níbi ní ìsìnkáàdì nínú àwọn kólòbó àkẹ́kọ̀ọ́. ó ní mo wá tún fa sí kẹsẹ̀ bọ́sẹ̀ yàgbẹ́tú ń kẹsẹ̀ bọ́sẹ̀ nínú àwọn ìlànà ẹgbẹ́ òní oṣù tó ní nǹkan kójọ sẹ́wọ̀n fọ́nà ìṣẹ́ ló gbowó lẹ́yìn ní ìdàrú níjọ ni ọ̀yà. nígbà míì ni yóò parọ́ wípé fámìlì sàṣánù lòun àwọn lọ́balọ́ba sàṣánù ẹ́ ìdílé tó gbajúmọ̀ nínú nínú àwọn àkáṣíra àwọn bá kìsíra yóò ní fámílì ọba nì lòun. nígbà míì kẹ̀dẹ̀rẹ́ a tún lọ fira rẹ̀ ti àwọn baálẹ̀ baálẹ̀ gàṣà ní àwọn gàṣà sínú àwọn ọba ṣáàbù. nígbà míì nìyí yóò fira rẹ̀ hàn tọ́wọ́rá yẹn. ẹ̀dọ́gbọ́n máa kọ́ àwọn ọlọ́ba wẹ́rẹ́wẹ́rẹ́ tààràtàn àti tọ́wọ̀rọ̀ gbogbo ẹ̀ lẹ́nu kankan náà ni. nígbà kàn dẹ̀rẹ́ yóò fi yóò hàn fi ṣàárẹ̀ ṣọ́ara nínú ìdánimọ̀ àwọn akọrin. ìyínà ibrahim ẹ̀hẹ̀ nígbà míì kàn tún mi yóò tún wọ títóbi àwọn àgbàlagbà àgbàlagbà ni wọ fún àgbàlagbà بيد أنه أها أها أوكي جاسي ويبي أنا غادي قاري نو بلاغا هنا نمدح يشبه الذب أي نزو مجيبو ọkàn ìjà sí wípé pẹ̀lú yíyí padà sísí rẹ̀ yẹn àti hàn ète rẹ̀ àdáparọ́ ti ń pa káàkiri. biruwa'in biruwa'in wariwaya wọ́n ní yóò máa wá sọ̀sọ̀ biruwa'in pẹ̀lú àríniwúni tó yẹ pé tó bá rí báyìí ó sì nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà wariwaya ati máa fúnni ní ẹgbàá ọ̀rọ̀ àti pẹ̀lú ìkẹ́ni ìfẹ́ ọ̀nà ń pè ní mùdàrà kéèyàn ṣàyà àṣìṣe lẹ́ẹ̀mẹ́ta kéèyàn béèrè lẹ́ẹ̀kan. òun ni wọ́n ń pè mú dára wọ́n ti ra àyà àti pẹ̀lú mọ́ àti bàlágà kan yìí tó ṣe kó ó rẹwà àti ìtètè máa fèsì sọ̀rọ̀ bí kẹ́nìkan sọ yìí pé two plus ten plus fifteen plus thirty five ikọ́ tó kí ni kí ọkàn kárí dáhùn rẹ̀ ewu tó ṣe yẹn òun ló ń pè ní òun ní gbadé wọn lẹni yẹn kọ hajjuru dadi ha ó di aju nǹkan sílẹ̀ kan náà báyìí ó sì dàbí ẹni pé rere díẹ̀ kí a lọ sáré fún wa lẹ́sìn rẹ̀ yíṣu wá hàn lórí ìbàdí ìhàdín mùtọ̀wìà ìsáré máa fèsì tẹ́ẹ̀dín gbọ́ mi mùtọ̀wìà tó ṣe yí pé làákàyè máa ń tẹ̀lé yẹn lórí ẹ̀ àti àwọn ẹ̀kọ́ tó yọ ẹ àti gègé rísẹ̀ kan fún àwọn òkè ìmọ̀ fáàrí à tó yẹ pé gígìrì sẹ́yìn máa ń gun bẹ̀ lọ ni. ẹ̀lí mọ hásìn aláàtì ó ń sẹ́wárí àbúrò yìí pẹ̀lú dídarin iṣẹ́ rẹ̀ yìí. ló fi jáde pé àwọn àbàwọ́n ti ń bẹ lára rẹ̀ a máa ń da sọ́gbò. nítorí gbígbòòrò ẹ̀gbá wa rẹ̀ yìí. ròyàtì a máa jìrán bóòlù àti fẹ́ nítorí bílà káyè rẹ̀ ṣé yẹn ṣe látọ̀dọ̀ nípa ẹ̀wọ̀ bá ṣe ń kọ́ kéwù yìí nìyí kẹlòmíì sì máa gbọ́ láàrin wa láì rìkọ́dù rẹ̀ tí wọ́n sì lọ yá wá kà kó sì ní kà wọ́n lẹ́nu yẹn ní kú wọ́tò àrídọ̀ nítorí kàlábàtì àrídọ̀ ti hí nítorí ìgbà nǹkan mú lójijì ọpọlọ rẹ̀ tí ó dé nǹkan mọ́lẹ̀ lẹ́ẹ̀kan náà kódà àti ìbánisọ́ àní fẹ́ láti ṣàtakò rẹ̀ tọ́ra wọ́n ní nítorí dídá kíni o dídùn ìrọ́dì mú ọ̀rọ̀ wá sí mú ọ̀rọ̀ wá a máa ń èròǹgbà rẹ̀ ó nígbà tí mo wá rí bẹ́ẹ̀ pé ó lóun bá ní mo wá so mọ́ àdáàdì aṣọ rẹ̀ nítorí ẹ̀sà ẹ̀kọ́ ń bẹ fún un. mo wá ń sàpáǹtètè pé mo fẹ́ ṣe mo fẹ́ bá dọ̀rẹ̀ nítorí ìròyìn rẹ̀ tó wọ́n wọ́n ní fọkún tó ń bè é ajé ló ń fò mọ́ zamani àtàlẹ́kọ̀lẹ́ wàdìyí mọ́lùtẹ́lẹ̀ àǹbíyá arákùnrin bàbá kọ̀ọ̀rùn bá wà mọ́gbọ́n náà kọ̀ níyàtàn. رؤيته ريا ومحياه لحي wọ́n fọ́kúnsù bìí ajẹ́lógómọ́ níwáàdì tàlẹ́ ó ní mo jẹ́ tó ṣe wípé mò ń fi ń sílẹ̀ àwọn ìbànújẹ́ mi wà á jí tẹ̀lé màá sì fi gbọ́n dànù á jí tẹ̀lé zamaniya mò ń tún jẹ́ kí ìgbàanì ó tún lè kílẹ̀ àkóhun náà mọ́ kọ́lékọ́lé wájú pẹ̀lú àkóso ẹ̀dùn níbi gbogbo lẹ́ni tí ń tújú ká mọ́lẹ́kẹ́ ní àbẹ̀yà títí wá ń kọ mẹ̀rẹ̀ nímọ̀lẹ́ ń kọ yẹ̀rẹ̀ nímọ̀lẹ́ ọkùnrin tóbi yìí mọ̀jẹ́ ń tó ti pé pẹ̀lú ẹ̀ ajílóhùn mú mi mọ̀ fi ń sin fàyà àbànújẹ́ mi wà á jí tẹ̀lé zàmáníyà mọ̀ tó fi ń kílíà ìgbà mi ìgbà mi fi ń mọ́ tọ́líkọ̀lì wájú yìí lẹ́ni tí ń tújú ká mọ́lẹ́kẹ́ ní àbẹ̀yà lẹ́ni tó ti pé ojú rẹ̀ ń kọ yẹn ìmọ́lẹ̀ ara kurumba hóhùn kurumba mo rí sùmọ́ rẹ̀ ní sùmọ́ tòótọ́ wọ́n mọ́gínà ọ̀gọ́ ní ata mo rí i pé ilé rẹ̀ gẹ́gẹ́ tún ní ibùsọ̀ kalẹ̀ sí rẹ̀ ní ọ̀rọ̀ ni wọ́n ró ìyáta ọ̀hún rí ya rírì rẹ̀ mo rí i pé nǹkan tí máa ń fẹ́ ni wọ́n má ìyá ọ̀hún lè hàyà ìsẹ̀mí rẹ̀ mo rí i pé òjò gan lọ́jọ́ fún mi ìsẹ̀mí òjò lọ́jọ́ fún mi. wọ́n jáde a sì ti yẹ gbogbo àwọn kan sì ti ń sálọ mo ti yàn àwọn tí ó wọnú gbogbo kíláàsì wọ́n jáde wọ́n kiri kiri. wọ́n ní mọ̀lẹ́bí sinmi aláàdá àlíká ọ̀yà. ọ̀là wa sì kí ni o alóbùrù ha a àkókò kékeré kan lórí ìfèsì yìí ọ̀yà nọ́ọ̀zà ẹ lójoojúmọ́ ní wo fún mi ìbánimẹ́jù òun náà ń pè nọ́ọ̀zà. ẹ bákan náà yìí sì ń gbé kó lẹ́mìí mi ìrújú. ó ní báwọn ṣe wà nìyí tó fi padà di wípé ó rúpọ̀ mọ́ àbúké ọwọ́ òsì ó rúpọ̀ mọ́ gáàsàlìkì rọ́ọ̀kì aha aha gíní ọ aha òǹpinya ọwọ́ òsì ìyẹn ní pé òsì padà kanu àbá ọwọ́ àrùpọ̀ àpọ̀mọ́ gíní ọ aha òǹpinya bákan náà àjọrọrù ó tún àìrí egun hàn jẹ àjọrọrù ó tún wá kó ìfẹ́ bá ó kó èròǹgbà kaba èròǹgbà kílé èròǹgbà tó kó bá yẹn o bí tẹ̀sán lè ṣẹlẹ̀ iraq pé kò filẹ̀ iraq lẹ̀ nígbà tí òòrè egun hàn jẹ níbi ẹran ìyẹn náà padà kó bá láti lè fi kíni ilẹ̀ iraq lẹ̀. wọ́n ní wọ́n láfàgọ́ tù mọ̀áwìzù alikiniọ eh, alirfak ọlọ́wọ́ apàdà jù ó jù láfàgọ́ níbẹ̀ wọ́n ti mú láfúrú tẹ́ ẹ máa ń wíyàn láfàgọ́ ti hù ó jù mọ̀áwìzù alirfak. wọ́n padà ju mọ̀háwézù ìrfàjì. òsì òsì tàbí ká sọ wípé ó ju ìṣòro ewu tí ó jàǹfààní fún yẹn níbo ló jù sí o ìlà mọ̀fáwézì àlàáfà lọ sí pápá ń bẹ ní àwòwò káàkiri ìyẹn ni bọ́ lọ jìnnàjìnnà ọwọ́ apàdà síjọ sójú ọ̀nà àwọn ọ̀rẹ́ àwọn jàmáà ni wọ́n ń pè ní rifak kí ló síjọ síbẹ̀ o wọ́n sẹ̀ tètè fáyín lù bẹ́yẹn kò fúkú ráyà tí ikhfaq yíyí padà àfíà al-ikhfaq al-ikhfaq òun náà ní kí yẹn fàtúfù kọ́ máa ní kankan òun lélẹ́yìn afáwọ́ ó ti yọ ọ́ pò ní kínní ni fọ́ṣà hazali rẹ̀ láti dìrọ́rọ̀ azimọ́tì ọlọ́wọ́ á fún ẹnu àmúre rẹ̀ dìrọ́rọ̀ kí ló ń wá dẹ kí ló ń wá bí báyìí dẹ. ó ní fọ́ṣà hazali rẹ̀ láti ọpọ́n fún ìrìn àjò kí lọ́kàn jìrọ́rọ̀ azimati yìí ẹnu ìpinnu rẹ̀ kéèyàn pinnu pé òun ti máa ṣe ṣáhàdà àti kéèyàn pọ̀ bẹ̀ ẹnu tó ń sógun ni wọ́n ń pè ní gìrara nígbà yẹn lè fi gé nǹkan ọpọn bí ká sọ pé azimọ̀ yẹn ìpinnu ní ẹnu bí ẹnu ìdàbáyìí nípa ẹni yẹn ń torí pípa sófo àsíá títòsí rẹ̀ tó yẹ pé mímí àsíá àìní nǹkan kan rẹ̀ ó sì jọ sójú ọ̀nà àwọn ọ̀rẹ́ ọwọ́ àpadà fún ẹnu ìpinnu rẹ̀ lè láti fi kíni o láti fi ṣe tíráfù ọ̀dọ́ àná bí azim bá ti ọwọ́ àpadà tíráfù yìí ó fẹ́rẹ̀ àjẹkù yọ̀tàdù kọlìbà bí azimati ìwọ̀n fa ọkàn pẹ̀lú ìjánu rẹ̀. wọ́n yọ̀ fàmọ́ ọ̀rọ̀ kọ̀ ní mọ́ńlá kọ̀ ní bàdàbọ̀ àwùjẹ́ ọ̀là ṣàkọ̀ ní gbọ̀nsà kọ̀ ní ilé ìsọ̀lẹ̀ wọ́lá làhálẹ́ mọ́bí náà dàní dọ́lẹ̀ fàdélẹ̀ hẹ́ẹ́ ọ̀làdọ̀ kìláàlì àzàmísìlá kìláàlì. wọ́n fẹ́ sọ pé àbúṣẹ́dù kú lọ́dún nígbà tó tòsí ọ̀padà kò ní ni wọ́n ti jọ ń ṣe fàájì. wọ́n ní fọ̀mọ́rọ́ kọ̀ ní mọ́ńlá kọ̀ ní bàdàbọ̀ ọ̀dẹ́ni. kò ṣe mí lójú lọ́yàn rárá bí tí ò kọ́ mọ́ ẹni tó tún pàdé mi lẹ́yìn ìgbà táàbù fẹ́ dùkú lọ́dọ̀ mi tó ti jìnnà sí mi. wọ́n lá ṣáàkọ̀ ní kò sí ẹ̀mú mi jìnrẹ́ òun mọ́ ń sá kàn ní léwì sọ́ọ̀lì ní ẹni tó ṣe pé ọ́fà mi pé kí wọ́n á bóun ṣe kájọ darapọ̀ kódà kò sí ẹ̀wù mi rárá bí tí ò kàn wọ́n lálá àlì kan ẹ̀ sí mi mo ti náà dà ní dọ́ńlẹ̀ fàdé lè ṣe láti gbà tí ó ti jìnà sóhùn mẹ́ta ní dùn ayé mẹ́fara ní dùn akẹgbẹ́ òun yẹn lọ́dí ẹ̀jẹ̀ ti wà látẹ̀jà lórí láyà dáadáa látìgbà tó ti di wípé olùbákẹ́gbẹ́ òun yẹn mẹ́ta tó ti dìnnà sóhun ọ̀hẹ́ sí mi mọ́ lè fáńlì yìí lórí ọlá tí ń bẹ fún ìdí rẹ ní tọ́jọ́ ọ̀làzò ìlàálì mi wá rí àyẹ̀fẹ́ kan ọ̀rẹ́ kan házà mi ti lá ìlàálì tó kójọ irú ìbánisọ̀rẹ́ rẹ̀ ọ̀yà la àárífù lahu àrínà wọ́n lọ wá paramọ́ fún mi kí n tiẹ̀ wá mọ ibi tí ń wà á sí mọ́ àrínà òun níbi tí kí ni òun bá ń sá pamọ́ sí. kódà láàjídò ánìhùn mùbínà kí n sì tiẹ̀ rẹ́ nìkan tó lè ṣàlàyé fún mi ń pa rẹ̀. ìgbà tó wá di pé mi náà ṣẹ́rí ń bi àjèjì mi tí mo padà síbi ìlú mi gangan mọ wá kótó bíi hà mọ wá dé ilé ibi tí wọ́n ti ń ka tẹ́lá nílò òun. mọ̀ntádà lè mọ̀tà àdìbì mọ̀ntádà sọ́jẹ́ họ́ọ̀lù àwọn ẹlẹ́kọ̀ọ́ ó sì tún jẹ́ pé aráàlú tí wọ́n ti máa ń pàdé àtàwọn àjèjì òun náà ló tún chéǹjì jákujáku yẹn o wọ́n ní bẹ́ẹ̀ nìkan ṣe wọlé nìyẹn onírùngbọ̀n kan kásátìn tó ṣe gbé irùngbọ̀n rẹ̀ yẹn kásá irùngbọ̀n yẹn ó kì í mọ́ ọ lágbọ̀n. bẹ́ẹ̀ nìkan ṣe ti wọlé nìyẹn tó ṣe pé ń tọ́ wọlé ẹ̀yẹ kẹyìn náà ní ròyìn o táṣọ rẹ̀ ti taruku gbù. ọwọ́ asálámọ̀ sí àlejò láàbù àtẹ̀lẹ̀ sọ́rọ́ gbólóhùn yẹn àlejò láàbù yáà ní àlejò sí onírùngbọ̀n aláṣọ ọ̀dọ̀ tí yẹn ọsọ aláwọ táwọn ni wọn jò. wọn wá jókòó síbi tí jókòó parí sí. wọn wá bẹ̀rẹ̀ sí ní julẹ̀ ẹ máa sọ àwọn nǹkan yẹn fi hàn bọ́ọ̀fì ìwé tọ́ọ̀bì yìí irun tí ń bẹ nínú awọ rẹ̀ ọ̀yà ẹ̀hẹ́ ìsì ń jọ àwọn èèyàn tó wà níkàlẹ̀ lójú bí fásilẹ́kì tán lè bó ti bí ahun rẹ̀ ti dá pé pé ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn sì ń kílẹ̀ àtàwọn èèyàn ń gbádùn rẹ̀ ọwọ́ ajókòó sẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kí làwọn olóhùn wò yẹn ìwádùn àbí ọ̀hún bá dà ẹnìyẹn níbẹ̀ ni bí wọ́n náà wò bá dà ní wò lọ́wọ́. èyí tó ṣe wípé gbogbo àwọn ẹni tí wọ́n jẹ́ lẹ́kọ̀ọ́ wọ́n jẹ́rìí fẹ́ nìyẹn ó jiná nínú mọ̀. làmáhtahu alàbàdìrì ìsẹ̀mùláhta ǹjẹ́ ó ti ẹ̀gẹ́sì sí òun gán ní níbẹ̀ alàbàdìrì lórí nǹkan kan tó rẹwà ìsẹ̀mùláhtahu tó lè fi yọ̀kí ṣíkẹ́ á wọ́n máa rí léyìí sàn. Aya báwo tí ìrírí ẹ̀ sì parí kọ́lá náà ẹni ẹni bẹ́ẹ̀ ni ó ní mo tí mo rí pé mi náà rí bí nǹkan náà tù ú pọ̀ òun náà lọ́rọ̀ rẹ̀ tó sọ ayé pé kà á nẹ́mọ́ kà á nẹ́mọ́ wọ́n ní kà á nẹ́mọ́ yẹ mo sí mọ̀ à ń lọ ọlọ́wẹ́ mo náà ń tọ́ dín àwọn bá rọ̀ dín àwọn àkọ́. wọ́n ní ó dàbí ẹni tí ń rẹ́rìn á ń lo lọ́fẹ̀ẹ́ nípa àlùlù ìyẹn ni pé bí ti ń rẹ́rìn báyìí ń rẹ́rìn jáde láti di àlùlù ìròyìn ẹnu yẹn kan náà ni o mọ̀nẹ́ dọ́dìn tó ṣe pé àlùlù yà á sin jọ ẹ́ àwọn bárọ̀dìn àwọn akọ àbí ká sọ pé níbi èjì kan èjì ẹ́ yáni. wọ́n ní nǹkan yẹn dàbí èjì náà ni àbí ń bi ẹnu rẹ tó tutù kan àwọn akọ tàbí èjì mẹlẹ́rìn yẹn ti ń jáde kà á nà mọ́ dàbí ẹni pé yẹ́pù sì mú kí ń rẹ́rìn á ń lò lò ì nínú àlòlù eyín rẹ̀ ní lálòlù yẹn o mọ̀nẹ́tìsọ̀dì tá a sìn jọ ti gẹ̀ẹ́sì akọ àti èjì àbí èjì ọ̀yà ah olólè yìí. ó ṣe dáadáa níbi àfijọ àlùmọ́ọ̀dà àfin èyí tá a gbé sínú kéwì. ẹ ẹ wàá rí ọ̀gbẹ́ni ẹ̀fọn fáwọn ọ̀gbẹ́ bèbí ẹ wá ní yá lálẹ́ àjà ẹ wá ń bá ń wèé mọ́ o. wọ́n lè zọ́yì àti adam ẹ̀kọ́ bàtí rárẹ̀ o kí la wá sọ ọtọ́ nkọ́lé àbẹ́sí gẹ̀ẹ́sì ọ yá yàrá dáwárọ̀ kí yìí kí tó wúlò ọba sọ̀kọ̀ sẹ́ra yìí ibi tí ò sí nẹ́lọ̀ lọ pákẹ́kù alijamia mọ̀ṣábáhá ti sájà wọ́n ní a níbo lè léyìí sí ẹsẹ̀ orin tó wọ́n alijamia èyí tó kó sínú àwọn àbíjọ èjì tó mú àwọn tẹ̀sídì hàtì wá fún èjì láwọn àbíjọ oríṣiríṣi wọ́n wá kọrin mẹ́ẹ̀bá yìí pé lẹ́mùsìn lè fi dàrún lè sáà gírin. رقم بفهمه وزاده شنب ليس من شنب يغتر اللؤلؤ قطب وأنفرد وعن أخاه وعن طلع وعن حبد ẹni pé lè ó lu tàkọ́kọ́ tó tọ́ wọ́n ní nàkúsí lè fi dáhùn ẹ̀mí mi lèmi máa fi tẹ́ ni mo fi yá mo fi bun lè ságéré èjì kan pépé rọ́ọ̀kọ̀ ọmọ mo ti mú o níbi tẹ́rìn ti ń jáde níbi èjì yẹn ó sì wojú rí wọ́n sáánà ẹ̀hún sáánà ẹ̀hún eyín kan òun ló kó ẹ wà bá lẹ́yìn ìkàrin sàárẹ̀ ẹbí tọ́ba ti dé yín ni ò ní gba ti ní kankan mọ́ o ìyẹn kò a rọ àná lọ ẹ tó ṣe pé máa ń rẹ́rìn láti di àlúùlù ní ròyìn yìí yẹn náà ní rọ́ pínpín tó tutù wà á ń bàrọ̀ ní tó tún dàbí omi tútù bákan náà wà á ní akọ̀yìn àti tó rẹ́ni jáde láti bí èjì wà á ń tọ́lé ẹ̀yìn tó ṣe kó òun náà funfun wà á ní àbábí tó ìgbé ìfòfó tó máa tẹ́lẹ̀ báyìí ẹsìn àwọn ọ̀gá tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ẹ̀rì tí wọ́n máa jáde títí bí iye wọn ìfòfó báyìí ẹ̀sùn gbọ́dọ̀ ó wọn náà sì lè fi dá ẹ̀mí mi mo fi yá lè fa gèrèjì kíkan rọ́ọ̀kọ̀ mọ̀ sí mo tó yẹ pé bùrẹ́ni rẹ̀ ó wojú orí kọ̀ wọ́n zánà hù ṣánà hù èyí kan lọ́kọ̀ sọ̀ba mẹ́rin yìí kan ní ṣánẹ́lì ha kò sí ohun tó da dé yẹn mọ́ bí yẹn bá ti lè yàn nídìí òní mọ́ yọ sáró ẹ ẹ ń rẹ́ alọ́ ní láti bí alúlú èyí yẹn níròyìn ọ̀rọ̀ pípé tó tutù wà á ń dàrọ́ ni àbíká sọ pé láti bí eyín tutù kan wà á ní àgọ́ yìí àbí wà á ń tọ́lé ẹ̀ àbí èyí tó funfun wà á ní hababi àbí èyí tí funfun bẹ́ẹ̀ ọ̀yà wà sàhlà gbogbo àwọn tó wà ń kalẹ̀ bá ní àhà eléyìí máa lágbára wọ́n rí i pé nǹkan tó dáa ni wà sàhlà wọ́n wá rí pé nǹkan tó tò ní. ó ní wà sàádà hu mímu wà sẹ̀mlà wọ́n ti dákun tó torí yìí kalẹ̀ kan wà sẹ̀mlà wọ́n bá bẹ̀rẹ̀ sọ pé bá àtàkùn kọ́ rẹ̀ fún akákọ̀ọ́ wọ́n ní arákùnrin tá ń kọrin eléyìí àwọn ọmọ yìí sẹ́ni tó kọrin sí ń bẹ láyé àbótí kú jẹ wọ́n ní ọ̀fọlọ́hún gbúra òdodo lọ́yẹ ká tẹ̀lé àníyàn sábà òtítọ́ ló sì yẹ ká máa gbọ́ lànà jí yóò kó mọ́gbẹ̀lì yà wò ẹni tí ń bá irọ́ láti gbà yín náà lọ kọrin èmi yìí náà èmi ni mo kọ́ ọ yá rìdá bá ti di wọn rí afáà wa rí kó lọ́wọ́ àdàbí fáwọn jàmá wọ́n ń fi iye méjì ga ẹ̀wọ̀ gbẹ́dì eléyìí onírúgbọ̀n títí yìí lọ́kọ̀ ni. mo ní fi tira rẹ̀ yẹn azù òun ni kéèyàn fi nǹkan tira rẹ̀ àwọn èèyàn ń fi iye méjì lórí ohun tó fi tira rẹ̀ yẹn. ọ̀yà di àríwájú bi wọ́n wá kọ̀ jálẹ̀ láti gbà á lódodo nípa ohun tó pàtó mọ́ra rẹ̀ yẹn. fi àfukárì wọ́n ní ọwọ́ akó àtìlẹ́mì ní kúlẹ̀ irun tí ń bẹ lẹ́yìn àwọn ènìyàn tó wà dúró rí wọn. mi ń sìn kárí rẹ̀ ọwọ́ ronú sí ohun tí wọ́n fi pamọ́ náà àtakò tí wọ́n ṣe fún yẹn. eléyìí zaf ìwà ń sọ̀rọ̀ akọ́ máa jàdí wọn padà máa kú pé ìwọ kọ́kọ́ ìwọ kọ́ bí ìwọ kọ́kọ́ ọ̀yà àbí kọ́ máa dẹ̀ jásí pé wá kọ́ máa jásí pé ìparun máa dé ba níbẹ̀ yẹn. ismu ọba kárọ̀ ọlọ́run ọba fún ọ nevada ọ̀zọ́ ni apá kan aláìbẹ̀ mi apá kan ẹ má dábàá ọba da ni òtó gbà mí sí yàá rú wa máa ń wọ orin tí bá ti kò mọ̀rí fẹ́ jẹ́ dókítà fún ọ̀rọ̀ tí ọ̀bá gbádùn tó ẹgbẹ́ yìí máa ń fún ọ̀rọ̀ ẹ̀dàrú bí sábà dájájú àṣàyàn dẹ́wùhàrù nǹkan tó níye lórí yóò máa hẹ̀ pẹ̀lú ká gba sí ní gba sọ́hùn ká gbé lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ. ó ti sẹ́wá ní wọ̀nyẹ́ dàlẹ́ ọwọ́ òtítọ́ tẹ̀sùdáhùn yóò máa fàyà rìdá ṣẹ́kì agbádá iyèméjì ọwọ́ òtítọ́ fàyà gọ́bàárọ̀ nínú zaman wọ́n ní wọ́n ti sọ nínú àwọn àkókò tó ti fi kọjá lọ. yóò kẹrọ ọmọ rọjò àwọn yóò hàn wọ́n ní lásìkò dẹ́wò ní alẹ́ sàpọ́nlé yẹn yẹn sì lè yẹ fẹ́rẹ̀. lẹ́yìn náà wọ́n fẹ́ nìkan pòfẹ́sọ̀ ẹgbẹ́ kó dìde lórí àga kẹfì ọmọ tí o ti parí dìgírì ìṣú tó sí orí àga rẹ̀ kẹ́ni kọ́sọ̀ béèrè yóò gbòòrò. torí ń dalẹ́ fi hàn lásìkò ìzáàmù ní yóò kẹrọ ọmọ rọjò àwọn yóò hàn alẹ́ fọ́mọ àbí àti lẹ́lẹ́ fìtínà ọ̀dà wàyí o mo ti gbé ara mi kalẹ̀ báyìí ọ̀rọ̀ mi àtúrì mi mo ti sẹ́rí rẹ̀ pé ọyọ̀ ìṣèdáwò fún mi lọ́wọ́ pé mi ti mọ̀ kọ́. mo sì ti sẹ́rí báàgì mi sórí ìwòye pé ọyọ̀ ìwòye sọ̀rọ̀ sẹ́mi mọ̀ fún àbẹ́mi tọ́. ìkànnì àwọn ẹni tó wà ń kalẹ̀ bóun ṣe ṣàpẹẹrẹ nìyẹn pé ẹjẹ́ á sọ déédéé lù wọ̀ wọ́lọ́kọ́rin. àlàmì ni wá lùmí ó ní gbọ́ ọ̀rẹ́ wa èmi mọ orin kan tó yẹ pé kò sẹ́ni tó ti ta ní ìwọ̀n orin kan àlàmì ni wá lùmí lórí agbọ́nrin rẹ̀ rí ẹnìkan ẹ̀kọ́ rí. làákàyè kankan kò sì múrù rẹ̀ jáde rí. tọ́ba jáde pé wọ́n á gbọ́ lámú láti já ọkàn wa gbà kágbà pé wọ́n lọkọ̀ ní tòótọ́ ọ̀dà akọrin lórí ìlànà yìí lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́ba mọ́rin jáde tọ́ni bàbá àmútọ́ ọ̀rọ̀ àti lọ ọlọ́wà mí náà rí ti. ó sẹ́ni yẹn kọ́ ni abẹ́ sí kẹ́sì ìgbé tó ń bẹ ti wó nìyí ìwọ náà kọ́ bẹ́ẹ̀ ká gbọ́ ọkọ̀ yìí bí ọjọ́ ọyá bàbá àmútọ́ ọ̀rọ̀ àti lọ ọlọ́wà mí náà rí ti ẹsẹ̀ ọkà kọ́ wàrí láwọn wà àtọ́kẹ́ àlàlẹ́ ọ̀nà mẹ́fẹ́lẹ́ bá rọ́ ní. ẹnìyẹn ní kò sẹ́ni ó sì kọ́ ni tọ́jú orú yìí ìwọ náà kí lórí náà fa amtọrọ ti lò lò wá obìnrin kan ní ọ ìyàwó nùmọ́ọ̀nù ní ròyìn ẹ̀ ó lọ bá bẹ̀rẹ̀ sí pé amtọrọ ti lò lò á ní rọ̀jò àlóòlò ní nàìjíríà láti bí òdodo nàìjíríà ẹ ẹ mọ ọdún gbè ní àlóòlò yẹn òun ló fi dé ojú rẹ òun là lóòlò yẹn nàìjíríà ni òun náà níbí yẹrẹ pálíkẹ bí rọjò alóòlù ní nẹrìtìsì láti lè rodo nẹrìtìsì ní pálí kẹrẹ ó ní wọn sàkọ ó tún wá fún wárí jáde ó fún lálẹ́ wàrà dìbò ẹ̀yin náà dá wárí dùmọ ó fún mu wà á dọ̀tí alálẹ ọ̀nàbí bílí bárọ̀dì ìwà ń de yín mọ́ alẹ ọ̀nàbí ẹ̀ ń de alẹ ọ̀nàbí ń náà ní kíni o òun ni ọmọ níkà tí wọ́n lé láàlì ó dé yín mọ́ bèlè párọ̀dì àlùbárọ̀dì mẹ́rin òun náà ní kànáyà pẹ̀lú ìjì rẹ̀ fa amutọrọ ti lo lo ẹ nrọjò alolo mi nẹrìjẹsì láti di òdòdó àlè ẹ nẹrìjẹsì tá a pè ní pálíkẹrẹ omi dẹ́ndà wọn sàkọsí ọwọ́ fún mu sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí n gbọ́ mi ó fún mu wàrùtà àlùwárà jù ẹ́. الورد خفهم ونوعدت على العناب وان ديما منك بالفرد فلوين شيرة فيا ولو بي ما سوكاسك أو أقرب أبي كاتل لو سمع به فأقرب bá a fà ti kọrin tẹ náà nìyẹn lọ́ba dájú kì í lé àwọn yẹn ní àhà òun retí kágbélé ìjáde tẹ́lẹ̀ ni nígbà tí ó tẹ̀ wá gbé kalẹ̀ tí ó gbé báàrin yàn lọ́lọ́ ونثالثها حين زارت ندوى برقعها القاضي وإذا سمعي حطيب الخبر فزهزهت شفقا غش حسن القمر وساقت wọ́n ní sàá ah, àlétù wá o wọ́n ní mo bí obìnrin náà léèrè obìnrin lòun náà fi sọ̀rọ̀ mo bí léèrè ṣí nẹ̀zárọ́ nígbà tó ṣàbẹ̀wò nẹ́díwà bọ̀rọ̀ kọ́ ẹ̀hà kí ló dé tó fi sí nìkan gbòlójú ìbòjú kí ló dé tó fi sí ìgbòkọ̀ alikọ́ni èyí tó jẹ́ dúdú rakírakí yẹn tàbí pupasa pupa tó ti fẹ́ dúdú tán ó ti jẹ́ tó fi sí wà ìdá àsẹ́mọ̀ì àti bó ti wá fi etí ìgbọ̀rọ̀ mi lẹ̀ ápìyàbà kábà léyìí tó fi ń dùn nírò fọ̀sáhásáhá ti ṣáfàkọ̀ wọ́n ní bóbi nìyẹn ṣàzáhá ní kéèyàn jìnnà ọ̀yẹ̀bà ṣáfàkọ́ lẹ́ni ìyẹn ni pé ọba ọ̀ra yẹ a lè sọ pé ó yẹ ṣáfàkọ̀ pupa lọ́gbà lérò pẹ̀lú ṣáfàkọ̀ yẹn òun ni àwọn pápá bẹ́ẹ̀ máa ń wúyàn pupa tí máa ń wáyé nígbà tó rùn bá wọ̀ ìyẹn ni pé ọkàn ọ̀rá sí ó sí bì kan lára rẹ̀ tó pupa tó fi pé ibi tó pupa yẹn gẹ́ṣà sáànà ẹ̀kọ́ mọ̀ rí pupa ni ó sì ń bò mọ́lé oṣù pa wọ́n sá ọ̀sọ̀ ló à lọ́ba bẹ́ẹ̀ sí kí jáde ojú bọ̀ ń jáde ojú bọ̀ mi ní kàásì mi ní àtẹ̀rì láti ibi òkà kan èyí tó jẹ́ olóhùn àtijọ́ fàhánà ìhádìrú rẹ̀ ó yá ìdáhùn ìdáhùn ìdáhùn gbogbo àwọn tó wà ń kalẹ̀ bá ń dáàbò dáàbò níbàdàn àti ìjà làákàyè lè yá àti sẹ́fà gbogbo wọn bá jẹ́wọ́ pé eléyìí ẹja máa bá anẹ́jú o àyìnsára fún bínẹ̀sà àti wọ́n jẹ́wọ́ wọ́n gbà fún láti bá anẹ́jú. ìsìn iná ẹ̀sà fún bìkàlá nìyí ìgbà tó wá rí wípé ó sì fura mọ̀ yí pé wọ́n gbádùn bí wọ́n ṣe ń bóun lẹ́jú pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n ń bóun sọ. ẹ ó sì rí i pé wọ́n dá gẹ̀rẹ́gẹ̀rẹ́ ìlà ṣáìbì ìkìrọ́mì yìí lọ sí ààyè kí wọ́n máa ṣàpọ́nlé rẹ̀. ọba tó ọba tó tó tó kìlá yìí yọ ṣẹ́jú pa báyìí bí kéèyàn kàn ṣẹ́jú lẹ́ẹ̀kan ọba tó sọ wípé ọjọ́ tó gbẹ̀sẹ̀ méjì mi tó ọ̀yà fàákìmọ̀ láti yàwó mọ̀já dàl báyìí nù fi xúlalẹ̀ sóòdìn ta àdúbànáná nàdìmẹ́lẹ̀ xasírí fọlá àlàyélón àlá tóbóhin àkọláhùmá bùkúnú wọ̀dọ̀rọ̀ sàtẹ́lẹ̀. bẹ́ẹ̀la ọ̀rọ̀ abẹ́ dọ̀rọ̀ rí wọ́n ní wàá kí wàá láti obìnrin yẹn dé ìyá ọmọ jáde àlùbẹ́yìnù lọ́jọ́ tí òun pè ìyá padà sórí bẹ́ẹ̀ tó di ọ̀rọ̀ gidi tó di pé òun pè ìyá di pàápàá pé afẹ́ túká tòótọ́ fi ìhùlàlẹ̀ obìnrin yẹn wá dé inú ọ̀ṣọ́ aṣọ ọ̀ṣọ́ súwùdì èyí tó dúdú tààdù ìwà ń kẹjẹ bànẹ́ẹ̀nà nẹ́ẹ̀dínì ọmọ níka ẹni tí ń sàbámọ̀ alihàtúrì yìí tó ṣe pé kò lágbára àti sọ̀rọ̀ mọ́ nípa ẹkún tí ń sùn akúbà láti obìnrin yẹn dé yẹn mọ̀ jẹ́ dẹ̀lẹ́fẹ́ inú lọ́jọ́ tí òun pin ìyá di òótọ́ èyí hólàlì ó dé nú ọ̀ṣọ́ sóódì ọjọ́ dúdú tààdù tí ń kẹjẹ bànánà nẹ́ẹ́dínì ọmọ níka alábàámọ̀ alhàkìrì tí ò lágbára àti sọ̀rọ̀ fọlá àlàyé ló aláṣọ tó ṣe pé ìtò fi ń kéré ju omi jòjò wọn ni gúúsùlù ẹtútù ogi kan wọ̀dọ́rọ̀ sátìlìbì láwùrá ìwà ń kẹsẹ̀ gẹrẹjẹ àlìbì láwùrá wo ni wọ́n pè bẹ́ẹ̀ ìǹkẹ̀ẹ́jẹ ní túrarì pẹ̀lú àlùlù kí ni tùmọ̀ bí láwùrì yẹn gbogbo ìpàdé ló ti tùmọ̀ kọ̀ọ̀kan tó ń dọ́gba lérò pẹ̀lú alẹ́ ìlú yẹn òun náà ní irun orí rẹ̀ tó ń dọ́gba lérò pẹ̀lú àsúbùhù yẹn òun náà níwájú rẹ̀ ọmọ tí yẹn ní ìyẹn ni pé irun orí rẹ̀ hàn ní iwájú rẹ̀ àkọlà hùmọ́ a sì lè sọ pé ó gbé méjèèjì sókè gúúsùnùn ẹ̀tútù ògì kan wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé fèsì báyìí òun lọ́gbà lérò pẹ̀lú gúúsùnùn yẹn wọ́n dọ́rọ̀ sàtìlìbìláwó akéde ọkẹtẹ̀ ngẹrẹjẹ bìdúrà rẹ̀ pẹ̀lú kíni o pẹ̀lú àlóòlò ìyẹn ni wípé eŋtsẹ ọmọ níta rẹ jẹ pẹ̀lú ìjì ní pè lálùbí wọn yẹ dáhùn yẹ dáhùn yẹ dáhùn ti fẹ́ parí. èyí mọ́ta o níbẹ̀ yẹn àwọn èèyàn wá ṣàgbéga nínú sálẹ̀ wọ́n ṣàgbéga àwọn ìjọ wọ́n ṣàgbéga pàtàkì rẹ̀ èyí mọ́ta kù wọ́n tún á fẹ́ kó jẹ́ kí òjò ni ó tún pọ̀ sí i àtúwí díẹ̀ sí fún wa. ẹ̀hẹ́n wọ́n wá rí pọ́ wa láti bá a ṣàfipọ̀. bákan náà kí ṣùrọ̀dàhù wọ́n kọ́sọ̀ bá aṣọ rẹ̀ tí ọ̀dà rẹ̀ mọ̀ láti fa aṣọ wọn lọ́wọ́. ẹ wàá rẹni tó mú ìkáyà yìí wá. ìgbà tí mo wá rí bójú rẹ̀ ṣe ń koná tàbí ká sọ wípé mo rí tí koná jáde wá sí ogún náà rẹ̀ bá ti wí á sí i. àti wíwo ní ihẹ̀ rẹ̀ ọ̀yà mo wá tẹjú mọ́ ìsàmìsí pétalélé yìí mẹ̀sámi mo wá ju ojú mi sí mẹ̀sámi yìí síbi àpẹẹrẹ òun mo fẹ́ mọ̀ sí ìfìmọ̀ bóyá bó fẹ́ dùn ní àgbégbé sóhun o àfa onígbà mo wo gbogbo àwọn kan tí màá fi ń fọ̀ kó tètè ṣéèkù àkàrò jí tó tọ́ nìyẹn àtẹ̀jọ́ òjì òru rẹ̀ tí ń sòkù biri òṣùpá ti jáde ilẹ̀ ti mọ́ bá a. bímọ orí di ẹsùn mọ̀ fún wọn tuntun kátẹ́lẹ́ àtọ̀rẹ́ rẹ̀ ọ̀sẹ̀ fẹ́lú mi lòún padà rí ni ó ní mo wá ń kí ẹ̀ ní ìlú kú oríire bímọ orí di pé àbúzé tó máa fi dé padà. ìsìlámọ̀ yẹ́dì mo bá sáré gba ọwọ́ rẹ̀ mo kí ìṣẹ̀ ìfàtàkà wọ́n wá sọ fún gbèsè ìròyìn rẹ kí ni wọ́n tó yí ròyìn rẹ padà báyìí tó fi rí bó ṣe rí tó fi á di pé ìpadà mọ̀ pé wọ́n ni mọ́ ṣáàjì abalẹ̀ ìyá kàkì àti pé kí ló dé kí ewu owó ni ó fi òrùngbọ̀n rẹ̀ yìí èlìyàtàkà tí mo fi sàkàpọ̀ ọ̀ṣọ́ rẹ̀ tí mo mọ̀ pé èèyàn ah, ti ń ṣẹ́ bọ̀rọ̀bọ̀rọ̀ dáadáa ni ọ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí kọrin bẹ̀ náà adébárí قل وتع شواكب شيا وجهر بالناس كلا عندنا يوما لشخص حقيقة يتطلب ولا تكف وبيض من برحه فهو قلب واصبر إذا هو حذرا ìkálẹ́fọ́tò bàbá àlá bàbá àlá ti kọ́lẹ̀ àárọ̀ fínárì fínà yóò bá bàbá àlá ti kọ́lẹ̀ àárọ̀ fínárì fínà. àfáàní kan sàdédé wó sàdédé dé o wá kí òun ṣàwárí àwọn oríṣiríṣi àjálù gbà ń wáyé sáyé àfòun ló dé jáde wọ́n dárò ní ẹ̀ẹ́dẹ̀ gọ́ọ́lá àwọn èèyàn ní a máa ń yí wọn kú ní pẹ̀lú gbáà ìgbà máa ń yí yẹn kú ní. ìgbà ní tọ́ba tún mẹ́nìkan léde ìgbà ní ẹ̀ẹ́dà gọ́ọ́lá tọ́ba dọ̀la yóò padà yí padà á borí ẹni yẹn. bí wàá ní má ti gbára lé ìtìmọ́tọ́ bá fẹ́ yára àkàrẹ̀ fàáwọ́ àkọ́ọ́lá nínú tímọ̀ rẹ̀ tó sẹ́yìn fàáwọ́ àkọ́ọ́lá tó bá sẹ́yìn ọ̀padà pamọ́ ni fàáwọ́ àkọ́ọ́lá pẹ̀ nírí mọ́. ìlànà àdìrà torí bẹ́ẹ̀ ṣe sùúrù nígbà tí ọba fẹ́ kóṣù ìyẹn ni pé tí bàbá fẹ́ kó ewu bàbá fẹ́ kó bá wa alábùdì fẹ́ kọ́ sí tí wọ́n pèsè gbèrò lórí ẹ̀wọ̀n ni wọ́n pè ní sàlíìmù nígbà bá fẹ́ pèsè pèrò lórí ẹ̀ tó fẹ́ fún àwọn òṣìṣẹ́ wá ṣe sùúrù tó bá ti fún wa. ọ̀hún àlá àtẹ̀wọ̀ rẹ̀ á kò sí láìsí lára góòlù ní mẹ́rin ní ìlà ìwọ̀n àlá fọ́mọ àlá àtẹ̀wọ̀ rẹ̀ á rọ̀ ní mẹ́rin ní ìlà ìwọ̀n àlá. kò sí láìsí fún góòlù o rárá bí sí ìrùkọ́ mọ́ fínẹ́rì nínú náà èyí náà yóò kọ́ làkúgbà tá a bá yí ipò amúgbòlò àtìmọ́nà àyíkó ẹ̀ẹ́dì lára ẹ̀mọ́ gbà bá tún ṣe tán. bẹ́ẹ̀ náà lọ́rọ̀ ọ̀gá tọ́ba kó yẹn mọ́lẹ̀ kó yẹn mọ́lẹ̀ tọ́ba ti tayọ ó ti sẹ́mẹ̀ nìyẹn. wọ́n ní bó ṣe dìde nìyẹn ọba kó láyé náà wà yẹn wọ́n mọ̀ sẹ́fìn ìbàdìkò ló máa máa bọ̀. débi bí gbogbo ọkàn ti parẹ́ ń tẹ̀lé kíkà ọkùnrin yóò